أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى كما امر الله سبحانه وتعالى بذلك في القران العظيم وكما حث النبي صلى الله عليه وسلم على ذلك من أحاديث الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى هو رأس الأمر كله ومن يتق الله يجعل مخرجا ويرزقه من حيث لا يحتسب عباد الله اليوم ستكون الله عليه وسلم ولم يعرف النبي صلى الله عليه وسلم من قبل بل يسمع عن النبي صلى الله عليه وسلم ولما أتى رأى الناس لا يصلوا إلى النبي صلى الله عليه وسلم وإذا أمرهم النبي صلى الله عليه وسلم بشيء ابتدعوا أمر النبي صلى الله عليه وسلم وقال هذا الرجل هذا الرجل أي هذا الرجل الذي يصدر الناس عن رأيه ولا يقول شيئا إلا صدر عنه قالوا هو رسول الله صلى الله عليه وسلم ثم أتى هذا الرجل النبي صلى الله عليه وسلم قال عليك السلام يا رسول الله وقال له النبي صلى الله عليه وسلم لا تقول عليك السلام فإن عليك السلام تحية الميت فقل السلام عليك وقال له النبي صلى الله عليه وسلم لا تحقرن من لا تصبن احدا هذا الرجل الصحابي الجليل سال النبي صلى الله عليه وسلم ان يعلمه اي ان ينكره وقال له النبي صلى الله عليه وسلم لا تصبن احدا وقال هذا الصحابي الجليل لما صبت احدا قد بعد هذا اليوم لا عبدا لا حرا ولا عبدا ولا بعيرا ولا شعرا ثم قال النبي صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا لا تحقرن شيئا من المعروف وأن تكلم أخاك وأنت منبسط إليه وجهك إن ذلك من المعروف وارفع إزارك إلى نصف فإن من عبيت فإن الكعبين وإياك وإثبال الإجارة فإنها من المخيلة وإن الله لا يحب المخيلة وإن كنت شفرك وعيرك بما يعلم فيك فلا فلا تحيره فلا تحيره بما تعلم فيه فإنما وبال ذلك عليه أذكر الله سبحانه وتعالى أتوكلت كما سألت وأنت محمد صلى الله عليه وسلم علمك الله سبحانه وتعالى عليكم ولا يجب yang memperkenalkan mencapai Nabi atau berapa hari Nabi Sallallahu Alaihi Wasallam itu lebih orang lebih dari yang yang sama sekali dua kali jadi hati manusia atau berpengalaman itu juga itu itu orang lain orang lain orang lain sekali dua kali orang dalam kehidupan itu orang ini Nabi Sallallahu Alaihi Wasallam Nabi Sallallahu Alaihi Wasallam itu juga orang lain jadi apa lagi sebenarnya kamu ẹ̀yìn kò lè wá tó máa pé ẹ̀wọ̀n wà yóò máa wá sí ọ̀rọ̀ sí ara rẹ̀ síwájú ọ̀rọ̀ ọ̀gbọ́n ààbò ọ̀tàlá àti àwọn ọmọ tó wáyé ní àṣàlẹ̀ láti ní àti Muhammad sallallahu alaihi wasallam nínú ìlànà tó lórí ìlànà tó dáa jù òun ìlànà tó sallallahu alaihi wasallam tẹ́lẹ̀tẹ̀ náà ni àwọn sáré àtẹ́bí kò jẹ́ ọ̀lẹ́ ewu yẹ́ nígbà ìyá wọn ibo ọ̀rẹ́ ìfowórọ́wà tó wà ní ẹgbẹ́ àná ìfẹ́ mẹ́ta ìlànà ìjọba ìfowórọ́wà síbẹ̀síbẹ̀ àti sọ̀rọ̀ àwọn àgbẹ̀sẹ̀lá àlẹ́ àwọn àpàrà ìfún olùkà àlẹ́ àwọn sọ́nù olùkọ́ lọ́wọ́ táwọn sọ pé ìwà òkúta wà lórí ilẹ̀ pé ìwà sọ pé àgbà á sọ báyìí ilẹ̀ lẹ́nu yóò sọ pé ẹgbẹ́ ìjà àgbà á sọ pé tó tán ọ̀tá bá wo sí sáyẹ́ǹsì tó lórí ẹ̀ àgbẹ̀ sáyẹ́ǹsì kú rẹ̀ ìwé báyìí báyìí táwọn sọ pé lórí ìdílé àlẹ́ ẹ̀yìn tó wá fẹ́ lójú àti àtẹ̀yìnbó rẹ̀ nígbà tí ó ti bàtà nígbà tó ṣẹ́fà ní yóò sọ̀rọ̀ náà nígbà tó á tó wá fọ́ ayọ́ ẹ̀yìn tó ó ti bàtà láwùjọ táwọn sọ̀rọ̀ ìlú àtàwọn ẹ̀mọ̀ fi ara wa létí ó wọ́n jẹ́ pé ilé ahọ́n ìkan yóò máa wà tó ń kó bàtà bá ti rí ẹ̀yìn tó àlọ́ á ti ọwọ́ àdìgbọ́lá bá wá láti ìgbà tí bàtà àbọ̀pọ̀ fún aláìsàn sí bàtà òun náà ló lórí ẹni wá láti máa fẹ́ tó lórí àbúrò ìlú náà nígbà tó lọ́la tó lọ́pàá délé ẹ̀rọ tó wá tó bá ń bọ̀ ara lónìí nígbà tó ní inú àwọn lójú òun náà ní àbí bàbá tó ká nínú àwọn bàbá yẹn ní ìbáraẹni sáré àlejò àjọyọ̀ arákùnrin orúkọ rẹ̀ ń jẹ́ jáde ọkọ̀ tó tẹ̀lé nínú àwọn bàbá yẹn ní arákùnrin tá a ń sọ yìí arákùnrin kan وعجب رجلا وهي أرقمك يصدر الناس عن رأيه ونعمك gbogbo tó bá ti sọ jáde lẹ́nu láti ìwé ọ̀rọ̀ bá ti wá òun náà lẹ́yìn pé àwọn èèyàn máa fi ṣiṣẹ́ tó gbogbo tó bá ti sọ jáde lẹ́nu òun náà làwọn èèyàn máa fi sọ̀rọ̀ làwọn èèyàn máa fi ṣe láyé ẹ̀kọ́ ṣe ayé ilé àtọ̀nà owó àmì oníṣọ̀ tó sọ jáde lẹ́nu àyàtọ̀ jẹ́ tó kàn yẹn lẹ́yìn pé àwọn èèyàn máa tẹ̀lé ẹ̀ arákùnrin oníkóyú olówó tàbí tó jẹ́ pé gbogbo wa sọ òun náà àwọn ìpè tàbí tó jẹ́ pé àwọn ọmọ rẹ̀ ti kí ni ó wù í lórí àlámọ̀ níta tí wọ́n ti gbogbo tí wọ́n ti tẹ̀ òun bẹ̀rẹ̀ wá àwọn tó wà bẹ́ẹ̀ ọ̀lú ọ̀lú àdá ọ̀ṣunùbà èkó wọn arákùnrin ìgbà tó ń sọ yẹn wọn àdá ọ̀ṣunùbà wọ́n yóò ní ìgbòrí àwọn sàrẹ́dà nẹ́bí ìwà láyé alẹ́ yìí ọ̀rọ̀ náà ní sọ̀lára ọ̀rọ̀ ìṣẹ́lá bá ti sọ olùdí ọ̀rọ̀ ní ìṣẹ́yìn. àtẹ́lá ní sọ̀lára ọ̀rọ̀ ìṣẹ́lá bá bá wọn ẹ̀ wọ́n ti fi àṣẹ lórí wọn bí rọ́pò àti àṣẹ sọ̀lára alẹ́ yìí ọ̀sàlá ó yẹ kí àwọn sàrẹ́dà nẹ́bí wọ́n máa òun náà la fẹ́ gé wọn ò tún ní máa wá kẹta ní káàkiri ẹ̀yìn tàbí ìtura lọ sí àgbàtọ̀ nínú ẹ̀kọ́ tó wà mẹ́ òun náà pé àdìsí ó fi àtẹ̀tàwá lórí nàbí sọ́lá àyẹ̀wò sọ́lá ìrẹ̀lẹ̀ ìwá ìrẹ̀lẹ̀ àyẹ̀wò sọ́lá àyẹ̀wò sọ́lá àìsí ìlànà àyẹ̀wò sọ́lá àyẹ̀wò sọ́lá ẹ̀ nítorí tó ló ń gbàtà lórí ọ̀rẹ́ ẹ̀ ṣe ṣe arákùnrin ọgbà tó ń bèèrè àwọn àbẹ́fẹ́ ta ní òjì sábà lẹ́bi nìyí ẹ̀ sáré onígbàgbọ́ ti máa lọ́wọ́ tààrà lórí ó túmọ̀ ní pé òfin ìmúra dáa nígbà yàtọ̀ náà sáré wà bẹ́ẹ̀ ẹ̀ òfin ìjòkó onígbà tí wọ́n wà lọ sọ́dọ̀ àmọ́lá ọ̀yá àdá àkàrà láti wá ìjòkó tí a kò sí wa àbí múra àkàrà láti wá múra àbájú wa wọlé wà lẹ́yìn àbájú wa wà nígbà ní àbájú wa bá tẹ̀lé lẹ́yìn gbogbo lẹ́yìn kò sí ìjọsìn tó ní tó ju wa tẹ́síká bóyá ní jẹ́ ìjẹ́rẹ́ ẹ̀ gbàdúrà lọ́wọ́ àwọn tàbí ọwọ́ àtọ̀kọ́ pé ọ̀ṣọ́ wọ́n ní ìwúlò àwọn ọ̀dọ́ àrùn ọ̀dọ́ ara wọ́n ní ìwúlò náà jẹ́ ti àrí mu ó jẹ́ lórí kó bá ti sọ ọ̀dọ́ àwọn ọ̀dọ́ tẹ̀lé òye ìtumọ̀ tó lò láti ra wí ẹ̀yìn tọ́lá ti láti ràdẹ́ sọ láwọn ọ̀dọ́ sẹ́lá ọ̀là bá wò sáà níbi àyè kó wá jẹ́ ẹ̀yìn kó kú láti fún àkàrà tẹ̀lé àti àdẹ́sọ̀ ìmọ̀lá àwọn subhanahu wa ta'ala aláàbí àwọn subhanahu wa ta'ala ó máa bá yóò jẹ́ yóò jẹ́ àwọn subhanahu wa ta'ala. wọ́n tó sọ̀rọ̀ ìjáde lẹ́nu ẹ̀yìn tí a ti wí mọ́ kéde tó sọ̀rọ̀ ìjáde lẹ́nu alẹ́sọ̀rọ̀ àwọn olùsọ̀rọ̀ tó wẹ́lá tẹ̀kún àlẹ́kàsàlám alẹ́sọ̀rọ̀ àlẹ́kàsàlám ẹ̀yìn alẹ́sọ̀rọ̀ òkú la máa kí pé alẹ́ ka sàlá tàbá fẹ́ kí àlàyé àsàlá ńlá ti wá ní tàbá fẹ́ kí àlàyé a sọ pé àsàlá máa lè ní ẹ tàbá fẹ́ sàlá náà tó kù ẹ a sọ pé alẹ́ ka sàlá òun náà sàlá náà tó kù alẹ́ sọ̀rọ̀ àwọn ẹ̀rọ sẹ́lẹ̀ alẹ́ bí kọ́ ọ̀lẹ́ ti alákùnrin òkú la kọ́ tó kọ́ afẹ́ fún wa òun náà ti pé ẹ tàbá ní àṣìṣe alẹ́ sọ̀rọ̀ àwọn ẹ̀rọ yára ẹ̀ tó tó àdúgbò wà wà lọ sẹ́dá àdáńtì ìdákẹ́ lórí ní lórí ìtọ́júwá tó wá sí ẹ̀ka lórí ìbàjẹ́ ẹ̀sẹ̀ tó tà ní sọ̀rọ̀ wà lọ sẹ́dá táwọn ní bára káyẹ òun náà láti sọ̀rọ̀ wà lọ sẹ́dá ó tà ní ìkọ̀ ẹ̀ka wà ní sẹ́kọ̀ yìí láti tà ní sọ̀rọ̀ wà lọ sẹ́dá ẹ̀lùmí ó máa torí pé bẹ́ẹ̀ kí èrò wọn bá kú lẹ́yìn òun yóò ti lọ sí ìbàjẹ́ táwọn tí wọ́n bẹ̀ pẹ̀lú rẹ̀ tí wọ́n ń ṣe yóò ẹ̀tọ́ ma wò dá ẹ̀yìn tàbá wò àlejò rí ní pòlìtẹ́sì náà láti wá náà kọ̀rẹ́ tẹ̀ náà nínú òṣìṣẹ́ wájú wájú mi náà tó àlejò wá wájú ọ̀sán láti wò rí tó tẹ̀ ẹ̀sìn ọlọ́run ká gbọ́ sàárá òun náà lóye kó rí ogún lọ́pàá yàn òun náà lóye kó ṣe pàtàkì pé bá ṣe àtúntì ẹ̀sìn ẹ̀yìn tó lè bá lọ dáàbà tó bá ti sọ́ra ẹ̀ tó bá ti àbàrà máa pọ̀ ní sáfẹ́lẹ́ ìdílé àlejò ẹ̀ ọ̀pọ̀ àwọn èèyàn wà ń bẹ̀ níbi oṣù tó ń sọ báyìí ọ̀pọ̀ àwọn èèyàn kọ́ tó ti gbé lọ wọn ni àgbàdà dábàdà ní ìdákẹ́ ẹ̀ adẹ́fẹ́ ìkàyẹ̀ dànù alẹ́sọ̀lá àlọ́sọ́lá ìdákẹ́ ní ìbàjẹ́ ẹ̀ lẹ́yìn ẹ̀kọ́lẹ́ gbogbo wa tá a bá máa fẹ́ ìdáná bẹ ó fi ẹ̀ka àjò tá a rí náà rẹ̀ ṣe é pẹ̀lú àìkàkàn agbọ̀dọ̀ ẹ̀yú káwọn sọ nígbà míì tó àti kátó kátó léèrè kátó kátó kọ̀ lẹ́sẹ̀ ló nà yẹn àti sọláwà ló sọlá nígbà tí arákùnrin ọwọ́ tó wà ní sọláwà ló sọlá lẹ́yìn àti àtẹ́bí táàbí kọ̀ lẹ́sẹ̀ ká ẹ́ ọwọ́ tó wà sọ pé ó lù àtà òṣèlú bá ọwọ́ tó lọ rẹ̀ pé tí òun náà ní òṣìṣẹ́ lọ́wọ́ ká ní ọ̀dà rẹ̀ ó ní àánú tí àwọn sọ̀hánù wọ́n tààlà àánú rẹ̀ àwọn sọ̀hánù wọ́n tààlà fún ọmọ bá wọn ìrẹ̀ òṣùlá nígbà tó máa bẹ̀rẹ̀ wọ́n wá ní àádà òṣùlá wọ́n ní tí wọ́n náà ní òṣìṣẹ́ àwọn sọ̀hánù wọ́n tààlà ẹ̀ àdúgbò wà ló sábà wà fún létí nígbà tó bẹ̀rẹ̀ àdúgbò wà fún létí àdúgbò ìgbà táwọn ìgbà fún létí ẹ̀kọ́ kan lórí náà ẹ̀rù ní ìdóòlè ìdóòlè kan lọ́wọ́ tàwa ilé ìbéèrè tó béèrè yìí yóò tún ní bùkátà sí ìtọ́jú ìbéèrè òun lọ́la àti ìlẹ̀kárí àárín ẹ̀dá ìbéèrè òun láti dákẹ́ nígbà tó ní àtàwọn tó lọ́la ẹ̀yìn àtúnṣe tó ṣe náà àtàwọn tó lọ́la àtúnṣe tó lọ́la ẹ̀yìn báyìí ọ̀rọ̀ tó wà wà ní ìmọ̀sálà àtàwọn tó lọ́la ilé ní ìlà àbọ̀ àdúgbò wa wà lẹ́wọ̀ sábà ó ní èmi ní bẹ́ẹ̀ ni àwọn ọ̀ṣọ́ wa èmi ò ní ṣe àwa. tó àwọn àwa ti sọ ilé mi tó ti tẹ̀lé yìí tẹ̀lé àwọn ọlọ́wọ́ náà àwọn náà máa ń mọ gbólóhùn àwa tí wọ́n tó gbà ní ọ̀gá wà lọ́wọ́ sábà ní láàbù yìí wọn tí wọ́n sọ wọn ní ní wọ́n sọ ní àbúwà ẹni tí wọ́n ti fi ìlànà lórí. ó yà ọ̀tọ̀ ní ìgbà táwọn gbà lérò pẹ̀lú àwa lórí látara pé ẹni yẹ́ àjòyí ìgbọ́lọ́tíwá àlẹ́bí òkiri àlẹ́sọ̀lá ọ̀rẹ́ ìpátàmọ́ ní àtàrà ọ̀tọ́rọ̀ wá ẹ̀yìn nílá ẹni òṣìṣẹ́ ọ̀gá àlẹ́bí ìdánilọ́sílẹ̀ gbàdúrà èmi àti òṣìṣẹ́ àwọn àtọ́jẹ́ pé tí ìnira bá kàn ọ́ tí ìgbóhùn bá kàn ọ́ ọ̀dà àwùjọ àwùjọ wa pé àwọn àti sọ yìí ẹ̀ṣọ́ta àlùbọ́sàn ẹ̀ àdúgbò sí tàwíìlú àdúgbòríyà àdúgbò sí tàwíìlú òríyà pé ọlọ́run kánú ló ara ẹ̀ òun nìkan náà ló lẹ́sọ̀ káwọn sí káwọn kébè nígbà tí iná bá kàn ẹ̀ èyí tó gbà tí iná bá kàn ó wà á mọ̀ pé kàn ní lẹ́yìn ọlọ́run kánú ló ara èyí tó gbà tí iná bá mọ̀ wípé bàbá wa mọ̀ lẹ́yìn aláwo gbà tí iná bá mọ̀ wípé ó wà á mọ̀ lé olóòtà gbà tí iná bá mọ̀ wípé ó wà á mọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ wọ́n ti yára ní àwọn tẹ́yìn ẹ̀ máa wò tó wà fún ọ̀rọ̀ ọ̀gá lọ àti ọ̀la wà ní ọ̀sán náà àti wà sọ pé wọ́n yà bọ́ bàbá àrùn sẹ́yìn tí wọ́n yà ọ́ ta wú àgbàdà àlẹ́. ọba tí sọ fún yìí òun náà ni ọba tó lẹ́gbẹ́ tí ọ̀gbẹ́lẹ̀ tí ọ̀dà bá dé lọ́dún kan yàtọ̀ yóò rọ̀ tí gbogbo jáde tó bá gbé ọ̀pọ̀ àgbò tààlà ọba tí mi sọ fún yìí àgbàdà àlẹ́ yóò sì máa mú ikú jáde fún ọba tí sọ fún yìí àdìsọ̀wọ́ àwọn ọ̀sán ìwò ìyàwó àdìwọ̀ tààrà ìwò ìyẹ̀ ìṣèlú tó wáyé pé ọ̀dọ̀ ní wọ́n ti máa ń tẹ́lẹ̀ ọmọ tí mi sọ yìí ó ṣe yìí lọ́dọ̀ tó yìí àdìsọ̀wọ́ àwọn ọ̀sán àti òpàdọ̀ àti ní ọ̀yẹ́ra tó tàbí láti ọ̀pá àdìsọ̀wọ́ àwọn ọ̀sán wá sọ fún pé tó bá wá wà ní orí ilẹ̀ ẹ̀yìn tó wà ní orí agbíyá nínú agbíyù inú ilẹ̀ tí ẹgbẹ́ kò sí ẹ̀sán sábẹ́ tó wà nínú pápá ẹ̀rí ọ̀dọ́ ní ẹ̀sán ìdájọ́ àgbàdà áwùjọ àbúrú rọ́ṣà àyè tó wá wà nílẹ̀ tó kó sẹ́yìn ẹ̀sán tó lè dé òsì tó lè sálọ tí nǹkan ọ̀rẹ́ wá sọnù tó wá bẹ̀ sí wa tó rí tó wá sí ọ̀rọ̀ àdúgbòtà aláì ọba tí ń sọ fọ yìí rọ́ṣà àyè ọlọ́run àdúgbòtà àdábì ìrì ìgbé ó ní bùkátà sí ìrì ìjọba ṣe báwọn náà a ẹ̀yà mi ní àgbò ìtura ní ẹ̀tura ní gbàrà àdábì tó bá ti mú ọlá mi tọ̀ tó lè lè fi wọ́n fẹ́ ìtura náà ó ti rí bá ẹ̀yìn ó ní bùkátà fi gbogbo ọdún ìlànà ìjẹ́bẹ̀ lọ ó ní bùkátà tó ti rí kó sàlàyé mu lẹ́kọ̀ọ́ lórí àwọn ọmọ ẹni tó sọ fún ọ pé ìtura náà ni pé èyí ti ìjọba jọ̀ọ́ ẹ̀sẹ̀ yàtọ̀ nínú gbọ̀n láwọn ní ìlà lọ gbọ̀n náà ibi súnà náà wọ́n pè ẹ̀ súnà ní. bẹ́ẹ̀ ti ṣe wà lọ́nà tí ẹ̀ láti pé ó ná àwọn onígbẹ́tù wípé ẹ̀ ìwà pa ìlú wọ̀lá yóò àkọ́ tàbí ìlú ìwà pa ìlú wa wọ̀lá yóò àkọ́ tàbí wà. ṣé ẹni tó bá ti dé yóò gbà ládá ẹni tó bá ti dé kò tẹ́tẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti dé lórí rẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀dùn àtàbẹ̀rù ẹ̀rù láti ló wá sí ọmọ ojúwàmù nínú ọ̀rọ̀ ọmọ ojúwàmù nígbà tó ti di nínú àwọn ìgbàdà ìhásí ìgbàdàbí àlẹ́tọ̀ bàbá ti lè ti ẹ̀dá ẹ̀yìn ó ní bàbá ti yòòyò bàbá lọ àkójọ máa ti fà ó nà wọ́n wà á sẹ́yìn lọ́la ẹ̀rọ lọ́wọ́ wọ́n ti sáré ìgbòho الذين قالوا أصحاب السنن وابن أحمد والطبراني وغيره من أصحاب الحديث هذا الرجل جاء إلى النبي صلى الله عليه وسلم ولم يعرف النبي صلى الله عليه وسلم من قبل بل ظاهر الحديث أنه كان يسمع عن النبي صلى الله عليه وسلم وجاء يتعقل ويتصدق أما كان يسمع عن النبي صلى الله عليه وسلم لما وصل إلى النبي صلى الله عليه وسلم يسأله عن بعض الأسئلة آه، صحح النبي صلى الله عليه وسلم بعد الأخطاء التي وردت من هذا الرجل آه، رضي الله عنه صلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم آه، وقال هذا الرجل النبي صلى الله عليه وسلم بعدما صح النبي صلى الله عليه وسلم الأخطاء التي وردت منه قال قلت قلت الهدي الي يا رسول الله قال هذا الرجل النبي صلى الله عليه وسلم شهد الي قال لا تصبن احدا قال فما سبقت بعده شرا ولا عبدا ولا بعيرا ولا شهد قال لا تحقرن من المعروف شيئا وان تكلم اخاك وان تكلم اليه وجهك ان ذلك من المعروف ارجو الله سبحانه وتعالى أن ترجع الله عليه وسلم أيضا الله سبحانه وتعالى من قال تابع به أمسك وتقرب إلى النبي صلى الله عليه وسلم في يوم الجمعة إلى القيامة أيضا الله سبحانه وتعالى إتكال على الأنفاق نوري الصحابي من تابع النبي رضوان الله عليهم هو النبي صلى الله عليه وسلم لكن واتي عمره لكن في كل النبي صلى الله عليه وسلم أمر في النبي صلى الله عليه وسلم وما نبي صلى الله عليه وسلم èyí tí wọ́n ti kó tó bẹ̀rẹ̀ sí wọn lórí ìbéèrè àná ní kókó ti àtúnṣe àwọn ọ̀rọ̀ tó jáde lẹ́nu rẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tó jáde nínú àwọn ìṣàtúnṣe rẹ̀ ìgbẹ́gbẹ́sẹ̀ náà ní àná ní ìbéèrè tó lè lọ́wọ́ ní sọ̀rọ̀ àdéhùsọ́lá àná ní sàtúnkù ìdáhùn ìbéèrè nítorí pé àná sọ̀rọ̀ àdéhùsọ́lá ti pé ìṣesí rẹ̀ ojú ọ̀rẹ́ owó ní bùkátà sí káfí àdéhùn. arákùnrin bàtà ní wàá sọ̀rọ̀ ìta àwọn olùkọ́ ìdájọ́ ìlẹ́yìn olùkọ́ wa tó bá ní sọ̀rọ̀ àdéhùsọ́lá pé àná ní bá mi sọ àwọn àsọ́lẹ̀ àdébí sọ àwọn ọ̀rọ̀ tí ó ṣe ní àǹfààní sọ fún mi ọ̀rọ̀ láti tó bá dá àmàdà àdébí sọ wà lórí sọ́dọ̀ wà sọ pé ó má nà ọ́ sí ìlú láti tó bá dá àmàdà. Ìtẹ̀ ní olùwáyà mi tó ṣe alábìrin fún àdébí sọ wà wà lórí sọ́dọ̀ ìlú ní àwùjọ tó wà ó ní àwọn ya máa wù lọ wọ̀ tó. Àwọn ya máa wù àti máa gbìyànjú tí ó gbé bínú tí ó gbé já. Àdébí sọ wà lórí sọ́dọ̀

eré yìí alẹ́sọ̀rọ̀ àwọn àlẹ́ òṣèlú àti ikọ̀ lẹ́kọ̀ọ́ ibi owó fún yẹn fọlá tó bá kú owó wá gbọ́ ẹ̀ka yẹn ní ibi kéèké yẹn kan lójú fọlá wọn ìwé ara owó ìwé ara owó ìwé àkúmí owó ìwé kẹta ní àwọn ẹ̀dá wọn káàdì wọn káàdà nígbà tó sáré ìṣẹ̀lẹ̀ ìfúnná ilé àkọ́kọ́ fún ọ̀gá láti sọ̀rọ̀ àwọn ọ̀gá láti sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àlẹ́sọ̀rọ̀ àwọn àlẹ́ òṣèlú àti ní láti ṣe wọ́n náà dé àbílẹ̀ màálù àlẹ́ ìmọ̀ tó ń kéré ìtẹ̀sán ní ọ̀gá má kò ní kéré kankan nínú oore má kò tó lè ní kéré nínú dáadáa kò bá fẹ́ ti wúyàn ẹ̀yẹ kò wá kò bá lè kéré bàbá náà lè kó jẹ̀ ní àfikéjì ẹ̀ má kò lè wá àdéhùn wá wọlé fún mi láti àtìwọ́n náà ṣe àyè nínú àlùmọ́ àlùmọ́ má kò ní kéré kankan nínú dáadáa wà á ń tukálìmá àbáàdá wà á ń tàbí wá sórí ilé ìwọ̀n ta àdéhùn wá wọlé fún mi tó bí dáadáa ẹ̀ẹ́dẹ̀sí wà lápapọ̀ ẹ̀jẹ̀ ànábi ní wàá tó bá ti bá wàá tó bá ti máa bá tó bá fẹ́ bá ọmọ ìyá rẹ sọ̀rọ̀ ẹ̀ ànábi ní máa bá a sọ̀rọ̀ wàá tó bá fi kó wá máa fi ká nígbà tó bá kọ̀ ìyá rẹ sọ̀rọ̀ eléyìí tí mo dáadáa ní bí ọ̀pọ̀ wa ò bá fẹ́ rà máa fẹ́ tó tó ìpele kájú ní kájú yẹn gan ẹ̀fún ẹlẹ́ẹ̀kẹ́ ìdí máa jẹ́ fún ẹni tó bá sọ̀rọ̀ lọ́dọ̀ ẹ̀ ẹ̀ tó bá kà á sọ̀rọ̀ rẹ̀ ọwọ́ ajú kájú ó sọ yàrá sí ẹ̀ tó bá lè sọ ọ̀hún nígbà tó fẹ́ lórí ìjọba rẹ̀ tó o bá lè sọ ẹ̀yẹ fún nígbà tó lè sọ nígbà lọ́dọ̀ rẹ̀ yóò kúkú lọ́dọ̀ rẹ̀ tó máa wá sí àwọn ọmọ fún mi kankan àwọn torí pé kí àwọn torí mo ṣe kúkú kájú nítorí mo ṣe kí ọ̀yà yàgò bẹ́ẹ̀ àdábìyí nàdá rẹ̀ kàmí ọ̀gbà àlò ṣé ìwọ́n ti fi láfihàn ẹni pé ojú tuntun akáfíàn àdáni iná láti àmìlẹ̀ màálù eléyìí náà ṣe dáadáa ni ẹ̀wù dáadáa tá àti ṣe wàhálà yìí lórí káàkiri sáfíà lásán àrùnmọ̀ síbi àrùnmọ̀ gbàládá tààrẹ̀ eléyìí òun láti ẹ̀kọ́ ẹlẹ́gbẹ̀ẹ́jì láti sọ̀rọ̀ àwọn ọ̀dọ́sọ́lá kọ́ àdáni iná búra ẹ̀kọ́ ẹlẹ́gbẹ̀ẹ́jì àdáni sọ̀rọ̀ àwọn ọ̀dọ́sọ́lá àdáni iná olùké dáadáa máa ń kọ olùké dáadáa máa kọ́lá kó lè kó pàdé yàn pẹ̀lú oṣooṣù ká àdáni iná wọ́n bá ìdáhùn ayé àti ìsà wọ̀nà ìdáwọ̀dá ìyá ìsìta àdébíyàwó àtọ́tọ́ bá wá wọ̀ ẹ̀yìn ìtọ́jọ́ ń pèlú ìta òun náà ni àtúntì náà wọ̀ sí apá àtàlẹ̀ nínú ara rẹ̀ lọ́dọ̀ tó wà lónìí àwọn ṣòro sí apá àtàlẹ̀ ẹ̀yìn ọlọ́dọ̀ àwọn ẹlòmíì ẹ̀yìn tọ́ba wọ́tọ́ tọ́ba wẹ̀ sókè níbi ìta àwọn ìṣe ìdáwọ̀dá òbí olónìí òun náà ni bí ìwúrà àwọn àlùlábára ẹ̀ka ó pàdé àwọn sùmáyà àlàmùdókè ó ro ìwé àwọn olóòrò ọkùnrin olóòrò ní òjò tó wọ́n ti fọwọ́ sọ náà lù àti sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ìwòsàn náà àti wá ní wọ́n gba ìgbà ọ̀dẹ́ ilẹ̀ àti ìgbà àti nípa aṣọ rẹ̀ sókè bẹ́ẹ̀ kò sì wọ́n wọ̀nyí bóyá jàdàbí àlówó ni bóyá gbájá ni ẹni bóyá ẹ̀dùnmá ni bóyá ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ gbogbo tó ń kó wọ̀ àti nípa ọ̀bà sókè ó lè dàgbé olùdó ilẹ̀ bọ́tà ti sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ìwòsàn náà kọ́ àti wá ní ọ̀dẹ́ àbẹ́yìn tó lọ́wọ́ alẹ́sọ̀wá alẹ́sọ̀lá ní fàyílà ní àárẹ̀ yìí alẹ́ni gbogbo tó bá wọ̀ kó wọ́n kọjá kẹ́ni kó wọ́n kọjá kó tó tẹ̀lé kó tẹ̀ kẹ́ni kó tẹ̀ kí tó tẹ̀ sí bẹ̀rẹ̀ alẹ́sọ̀wá alẹ́sọ̀lá ní kó ẹlòmí ńlá òkúta tó dé báyìí ẹlòmí ní ẹ̀dẹ́ àtọ́lù tó rí òun náà ló fi torí òun náà ló fi ilé báwù ẹ̀yìn tí wọ́n kọ́ tó lọ sọ wọn kó ní àyíká ní sọ̀rọ̀ àwọn ọ̀dọ́dọ́ táwọn ní ipa sàbí yáfẹ́ pípa tòkè sókè ẹ̀yìn tí ìjọba wa bá wa náà tó bá ní àwọn ọ̀nà tẹ̀lé aláwọ̀ èyí náà ní sọ̀rọ̀ àwọn ọ̀dọ́dọ́ àwọn báyìí báyìí á òsì lápòlé àwọn báyìí mọ̀ sí àwọn oṣù tó rẹ̀ yìí ẹ̀yìn tí ó lókè ó ti bí ní ìtọ́jà ó ti kọjá àkókò tẹ̀lé

nígbà àwọn ẹ̀sọ́ ní báàlì láwùjọ wa lónìí ó kí aṣọ ó ti balẹ̀ ẹni ó ti balẹ̀ ẹ̀sẹ̀ òun á yọ àwọn gáì àwọn ti gáì kò yọ wọn lẹ̀ kò yọ àwọn apá àkàlẹ̀ ẹni ẹni máa ń fi báyìí máa ń lọ báyìí ó kó ẹgbẹ́ ti tó lórí báyìí láyé tó wá jọ sí yọrọ kékeré ẹni tó jọ sí tó lé bẹ́ẹ̀ sí lé jọ sí ìbẹ̀ lára rẹ̀ pé àgbà ìṣọ̀kan bá àgbà rẹ̀ ní àwọn ìṣọ̀kan bá àgbà ẹ̀yìn nínú táwọn olórí mọ́tò lórí òun náà tó tẹ́lẹ̀ òun náà tó mọ́tò tó mọ́ ìjẹ̀ ìpìlẹ̀ ẹ̀jọ́ ìjọ̀bí alẹ́sọ̀wá wa lọ sọ́dá alẹ́bí wa ìyá àgá wa ìgbàlẹ̀ nígbà alẹ́bí ní sọ́ra alẹ́bí ní sọ́ra fún ìmọ̀wọ́ sọ́lẹ̀ o alẹ́bí ní fàyínà àgbẹ̀ màfìlà nítorí pé ìmọ̀wọ́ sọ́lẹ̀ borí nínú kíni nínú ti àgbẹ̀ wa òun náà ní ọmọ ọwọ́ sọ́lẹ̀ wà ní ọmọ ara ilé pé máa rí ya Allah subhanahu wa ta'ala kò sí ní ìgbẹ́ ìtàn tá a pè sí àlùmọ̀bíyà àdébí Allah subhanahu wa ta'ala òní ìgbẹ́ ìgbẹ́ aga òní ìgbẹ́ gbogbo òní ìgbẹ́ káwọn ìgbà káwọn ìgbà ìṣàkóso báyìí ìṣàkóso báyìí àdébí sọ pé ìmọ̀ káàkó

ورد أبو الكويت سيكون عليه الصلاة والسلام لا تعيره بما تعلم فيه أنا في قانون في قانون فلا يعلم ما تعلم أقل من تعلم يعني أقل يكون في سجى يلو في قانون أو يبقى قال أول كلام ona ti ko tẹ lọsùn á lọ ta ló tẹ kí ẹni kò ona wù tó ona wù sí òye yẹn ló tẹ bí òye tẹ ìjẹ náà alẹ́ sọ̀rọ̀ bá wà lẹ́wọ̀n sẹ́lẹ̀ ọ̀yọ́ lẹ́yìn tó àyè wù wọ́n ló gùn ìwọ́n mọ̀ tó pẹ̀lú fún ọmọ ní èrò ti gbẹ́ra wa rẹ̀ aláṣẹ tó o bá ṣe bẹ́ẹ̀ tó o bá dá padà fún aláṣẹ ìpàdé náà máa wọ bá lù láì àárẹ̀ ẹ̀ aláṣẹ yẹn tẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀ wà. ẹ̀bí wọ́n ti ká mẹ́tò òkú padà ẹ̀ o ó padà dá lórí ẹ̀ ẹ̀ tó ó bá ń gbìyànjú láti máa àlẹ́sọ̀ wọn wá ní ọ̀sẹ̀lá tọ́lọ̀ ọ̀bàlẹ́gbọ̀lá ń sọ olùkọ́ wa nípa ọ̀rọ̀ yìí tí wọ́n lọ sí wá àwọn àtàjọ́ ìṣúlẹ̀ òru àwọn àtàjọ́ ìṣúlẹ̀ òru ló ló jẹ́ pé ààbò apá kan nínú ẹ̀kọ́ àlẹ́lì ààbò apá kan sílẹ̀ ààbò ìjọba tẹ wa lọ́rùn ìjàmbá tó kò tẹ òwe èyí ti ó kéré láwùjọ òun àwọn ọ̀gá àmàlẹ́ eléyìí kò sí nílò àlẹ́ sọ̀rọ̀ wá wàlẹ̀ ìsẹ́lẹ̀ ó yẹ pé eléyìí nínú omi tí àwọn sáré wọ́n tààrà wọ́n tó bí omi àwọn àrùn ìdáàbì ẹ̀yìn tó kù nínú ìlú àrùn ìṣẹ̀lẹ̀ tó ń lẹ̀ka wọn àwọn ọ̀gá tó gba apáta sí àgọ́ wọn ó ṣe èdè lápá kan wọ́n sì máa ń mú pátá náà látọ̀gbà wọn sáré wọ́n tààrà sí wa àtàwọn sáré wọ́n tààrà wọ́n sàṣeyàjú fún wa أبي الله سبحانه وتعالى كنت في أتوانيه قول النبي صلى الله عليه وسلم أبي الله سبحانه وتعالى كنت في كامل بقلوبكم في كلمات كريم أبي الله سبحانه وتعالى كنت في كامل إبادية إبادية كنت كامل النبي وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل الإسلام والمسلمين وأذل الشكر للمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك بعد الوهاب ومن حمل من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا بكل حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك